نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمد عبده ورسوله أما بعد فإن أسرق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل دلالة في النار ọpẹ́ fún ọlọ́run ọ̀tọ̀rọ̀ kí a ti jẹ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam ọlọ́run wa subhanahu wa ta'ala ọjọ́ ọjọ́ rí kọmọ́sàkọ̀ ọpẹ́ wa kí ó sàlékún ìtọ́sọ́nà wa à ń bèèrè ìyọnu rẹ̀ kọmọ́sá jogún yọnu rẹ̀ fún wa ọ̀tọ̀rọ̀ àforíjì lọ́dọ̀ rẹ̀ kọmọ́sá sí àforíjì ẹsẹ̀ wa fún wa kó wá jogún ìkìláàsì fún wa nínú àwọn iṣẹ́ wa kó sì gbá níjọsí fún wa kó sí wá ní ẹrú ìtòsí pé yóò lè ṣe àwọn nǹkan yìí yóò fi parọ́ sọ́dọ̀ rẹ̀ ọlọ́run. Inshallah. a máa tẹ̀síwájú lórí tíra ètí àǹká tí a mọ̀ sí masáhìlú al-jahiliyya. نعم. كل حزب بما لديهم فرحون وكذلك في دنياهم ويرون أن ذلك هو الصواب فأتى فأتى باجتماع في الدين بقوله شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليه وما وصينا به إبراهيم وموسى وعيسى أن تقوم الدين ولا تتفرقوا فيه وقال تعالى إن الذين فرقوا دينهم وكانوا شيعا لست منهم في شيء ونهاهم عن مشابهتهم بقوله ولا تكونوا كالذين الذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات ونهاهم عن التفرق في الدنيا بقوله واعتصموا بحبل الله ولا واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله ọlọ́run ọba سبحانه وتعالى ọba tí ọlá rẹ̀ ga gẹ́gẹ́ bó jẹ́ sí pé ní ó gbé ẹ̀sìn rẹ̀ kalẹ̀ ó sì gbé àwọn ànábì ọlọ́run ọba kalẹ̀ bẹ́ẹ̀ náà ni ó tún fi àwọn àrólé àwọn ànábì ó tún fi sí ayé lọ́rọ̀ arú wọn bẹ́ẹ̀ òun náà ni bàbá tí ó kọtíra yìí èyí tí a pè ní masáhìlú alìjáàlìlẹ́yà àwọn alámàrí èyí tó jẹ́ àwọn alámàrí tí àsìkò àìmọ̀kan tó ṣe pé òjíṣẹ́ ọlọ́run ọba sọ́lọ́láhùn àlèwàsálà tó wá tapò tó sì wá bẹ́ẹ̀ gírò eléyìí ni tí bàbá yìí sọ nínú tíra yìí ilé lọ́wọ́ jẹ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú tí ànágbà muhammad sallallahu alaihi wasallam tọ́takú àwọn tí wọ́n kó tó di kó dé wọn lélẹ́rí tẹ́sìn wa ò sì mú wá tá أنهم متفرقون أنهم متفرقون في دينهم nínú tá ànábì wa takò tó wá bẹ́gi lò tá a sì fẹ́ ká yàtọ̀ táwa náà fẹ́ ká ṣerú ẹ̀ òun ni pé àwọn tí ń ṣẹ̀sìn ká ànábì ò tó dé gbogbo wọn ni wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ níbi ẹ̀sìn wọn wọn ò ṣe ẹ̀sìn ojú kan náà wọn ò ṣerú kan ẹ̀sìn. ẹ̀sìn ara wájú ọ̀jọ́ tẹ̀yìn wọn gbọ́ra wọn yé nídìí ẹ̀sìn wọn kánàbí ó tó dé eléyìí ànábì wa fi takò wọn sọ́mọ́lá àlèwọ̀sálà ó túmọ̀ sí pé ẹ̀sìn awa mùsùlùmí ọlọ́run ọba ọ̀fẹ́ ká pín wa ọbẹ̀ ká gbóhùn làwọn yìí ti pín yẹlẹyẹlẹ nínú ẹ̀sìn wọn tá a bá ní ká gbó látòrí àwọn ìyàwó dé àwọn ìyàwó dé ń sẹ̀sìn ti wọn tí ẹ̀sìn wọn ò sì nà sọ́ra àwọn ìyànà sọ́ra ń sẹ̀sìn ti wọn tẹ̀sìn ti wọn ti àwọn méjèèjì yìí sì ní ọlọ́run wọn wọn. àmọ́ tòun ti bẹ́ẹ̀ fún òpin ẹ̀sìn wọn sọ̀kan ọlọ́ọ̀bà aráàbí sọ́nà lùkùrá ni pé wọ́kọ́ láti lè yahudu àwọn yahudu sọ pé lẹ́yìn sàtìnà ala àlẹ́ àṣẹyìn wọ́n láwọn nà sọ́ọ̀rọ̀ ayọ̀ ṣẹ́kẹ́ ni wọ́n ò ṣẹ̀sìn ẹ̀sìn ni wọ́n ń ṣe. wọ́n ní àwọn nà sọ́ọ̀rọ̀ àṣẹkẹ́ ni wọ́n ò ṣẹ̀sìn irọ́ ni wọ́n ṣe. وقالت النصارى ليست اليهود على شيء àwọn yẹn àwọn nasọ́ra àwọn tí wọ́n jẹ́ àwọn kírísítẹ́nì náà ni pé júù sí kankan àwa gan là ń sẹ̀sìn àwa àwa là ń sẹ̀sìn ọlọ́run ní gbogbo wọn sì ní lajọkún níwèé lajọkún tíra kálukú wa ń ta kóra wọn. ìwáṣà àwọn nìkan o kọ́dà àwọn tó ṣe pé wọn ò tiẹ̀ mọ nǹkan kan náà kàzáàlì kàlẹ́dé iná láyà àlàmùn àwọn tí wọn mọ nǹkan kan náà tẹ́ǹsì àwọn gèfè yìí táwọn àwọn gan fúnra wọn náà ní ẹ̀sìn tiwọn náà yàtọ̀ eléyìí túmọ̀ sí pé yẹ̀wúdí nínú àwọn tí ń bẹ lásìkò àyèmọ̀ kankan nábì tó dé ni nínú àwọn tí ń bẹ lásìkò àyèmọ̀ ẹ̀sìn wọn ọ̀jọ́ra wọn ajẹ́pẹ̀sìn wọn pín yẹlẹyẹlẹ wọn ò sẹ̀sìn kan náà kálukú sì ń takora wọn eléyìí sọ pé léyìí gèfèrí ni tọ̀hún náà ní kí ni gèfèrí ni ọlọ́run ní pé wọ́n jọ ń pera wọn ní gèfèrí ẹ̀yin ò sẹ́sìn sẹ́sìn lẹ́yìn wọ́n ṣe èyí ni àbẹ́sùn bí kálukú tó ń sẹ́sìn ni bẹ́ẹ̀ náà làwọn tó ṣe pé wọn ò tiẹ̀ ní tíra kàdáàrí kalẹ̀ ní ìnàláyà àlẹ́mù àwọn tó ti báwọn òtí ẹ̀ ní tíra àwọn òníwèé kankan àwọn yahudi tẹ níwèé àmọ́ bẹ́ẹ̀ ló ń dà wọ́n láàmú àwọn nàṣọ́ra níwèé wọ́n ní tíra tó túmọ̀ sí pé ìmọ̀ ń bẹ lọ́dọ̀ tí wọn àmọ́ wọn ò lo ìmọ̀ yẹn wọn ò sì fi sẹ̀sìn ọlọ́run wọ́n pín ẹ̀sìn wọn yẹlẹyẹlẹ bẹ́ẹ̀ sì ni ẹ̀sìn ànábìta aran sí wọn ní ẹ̀yọ̀ kan náà ni ẹ̀sìn ànábìta aran sí wọn mélòó ni ẹ̀yọ̀ kan náà ni kò wọn lọ. níjọ́ tọ́rọ̀ wọn bá aláàtí ń sẹ́ndì àwọn ànábì sáyé títí ń darí àwọn ànábì sáyé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kò ní kẹ́sìn wọn yàtọ̀ ẹ̀sìn kan ní gbogbo wọn sí ẹ̀sìn kan ní gbogbo wọn sí láti rí wa ádámà níjọ́ tó ti dáyé lọ́lọ́run ti ní máa sẹ́ndì ìmọ̀nàmí sí yín ẹnikẹni tó bá tẹ̀lé ìmọ̀nà ìmí ọlọ́run ọba aláyọ̀ mọ̀nà tó túmọ̀ sí pé níjọ́ tí ànábì ádámà ti tẹ̀lé rẹ̀ ayé lọ́lọ́run ti ń sẹ́ẹ̀dì ìmọ̀nà ẹ̀sìn tá ànábì ń ṣe òun náà ni wọ́n ṣe dédé ànábì wa muhammad rí àti nàṣọ́ra ànábì lọ dọ́kàlùkù ń takora wọn bẹ́ẹ̀ làwọn tó ṣe pé àwọn tiẹ̀ ní mà wọn ò ní tíra àwọn náà káànábì ò tó dé ẹ̀sìn wọn náà ṣẹ̀kan ìbẹ̀nú wọn tó ṣe pé yá àbúdó mẹ́láìkà mẹ́láìkà ní sìn ìbẹ̀nú wọn tí ń sin òòsà ìbẹ̀nú wọn tó ṣe pé òrùn ní sìn ìbẹ̀nú wọn tó ṣe pé igi ní sìn ìbẹ̀nú wọn tó ṣe pé òkúta ní ń àmọ́ gbogbo wọn pátápátá bẹ́ẹ̀ sì wọn ò ṣe jọra wọn yìí wọ́n jọ pàdé ńdì kan náà tó ní gbogbo wọn jọ wá sí tọ́ta kò tọ́lọ́ wọn bá láàyè. báyìí lànà fi ṣe bá wọn lérí ẹ̀sìn tó pin yẹlẹyẹlẹ eléyìí wá ní ànábì wá takò àwa mùsùlùmí náà ní a gbọdọ̀ jẹ́sìn wọn pin yẹlẹyẹlẹ torí pé lára ń tà ànábì wá gbógun tì lélẹ́yìí lọ́lọ́run ní pé níjọ́ náà lọ́hùn tí wọ́n ń ṣe ẹ̀sìn yẹlẹyẹlẹ ọlọ́wọ́ ajúwe sínú àlùkọ́rá ni pé ọlọ́ni kúlùlù hezbin gbogbo jama kọ̀ọ̀kan nínú àwọn yahudi àti nasọ́ra àtàwọn ẹlẹ́bọ tí kálukú pín sóríṣiríṣi nínú ẹbọ wọn kálukú gbogbo wọn ní wọ́n bẹ̀rẹ̀ sí ní dunnú pẹ̀lú tí wọ́n ní lọ́dọ̀ nínú ẹ̀sìn eré ni pé kéèyàn máa ṣèrànù kó tó máa dunnú lélẹ́yìn ọ̀gá eré igbó ni èèyàn ń sèrànù yìí tó ń fóun tó ń bẹ̀rẹ̀ rí dáadáa ọ̀rẹ́ ti ń pàtẹ́wọ́ tó fi ń ọba àlá inú rẹ tó ń dò nípa òun láti ṣe ọ̀rẹ́ mi ti ń ṣe tí fi ń takùtà ọba inú tó dò èso ni ló ti ó ti wa sallallahu alaihi wa sallam tó dé kálukú pín àwọn ẹni nídìí ẹ̀sìn wọn wọn ò sọ̀kan sọ́yẹ káà mùsùlùmí náà wọ́n sọ̀kan sí wa a pé níta nẹ́bí wa lára àṣẹ àwọn àsìkò àìmọ̀kan ká nẹ́bí ò tó dé òun ni pé ànẹ́bí wa takò pé ẹ̀ẹ̀sẹ̀ sí ẹyọ ọ̀kan tó mi sì mú wa mo fẹ́kẹ̀ sí mo sí ẹyọ Ìjọba ẹni tó ọ̀rọ̀ àbá ni àwọn tá a pè lásìkò a sọ pé wọ́n ti ń lo ìgbà káànábì tó dé yìí tá a ní ẹlẹ́sẹ̀ àìmọ̀ kan ni wọ́n yìí ó ní kì í ṣe bí ẹ̀sìn nìkan ni wọ́n ti yàtọ̀ wọ́n yàtọ̀ bí ẹ̀sìn ọlọ́run ká yàtọ̀ bí gẹ́gẹ́ bá ìsọlẹ̀ ẹ̀ka gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá ẹ̀sìn kan náà wọ́n ń sìn torí ọlọ́run ni wọ́n máa ń kọ́ lákìtò ọlọ́run láwọn ẹ̀dá mi tí mo dá wọn mo dá wọn torí kí wọ́n lè ṣe kí a jẹ́ pé ìbáàdà tó lá ìwà àhìdà ìjọsìn fọlọ́wọ́n ọba kíni náà ẹ̀sìn ọba a gbọ́dọ̀ pín yẹlẹyẹlẹ nínú ẹ̀ a jẹ́ pé àti yahudi ń ṣe táwọn ẹlẹ́bọ̀ ń ṣe táwọn kan táwọn kan òṣùpá táwọn kan táwọn kan táwọn ajẹ́sí pé ní wọn ò sin ọlọ́run torí pé sin ọlọ́run ẹ̀yọ̀ kan náà ni ẹ̀sìn yìí ti pín yẹrẹ yẹlẹ àmọ́ gbogbo wọn bìkan náà lókè mi ni wọ́n darí sí torí gbogbo ẹ̀ náà ni ẹ̀bọ náà ni gbogbo ẹ̀ ọlọ́run á ní bí wọ́n ti pín yẹlẹ yẹlẹ níbi ẹ̀sìn yìí bẹ́ẹ̀ náà ni wọ́n tó pín yẹlẹ yẹlẹ níbi ọ̀rọ̀ ayé wọn wọn ò pín níbi ẹ̀sìn nìkan ajẹ́pẹ́ téèyàn ọba ti sọ̀kan níbi ẹ̀sìn kò ní sọ̀kan níbi ọ̀rọ̀ ayé kò ní sọ̀kan níbi ọ̀rọ̀ ayé nígbàtá anábí ó dé sáàrin àwọn ọmọ lárúbáwá tó bá wọn tí wọ́n ń sẹ̀sìn tó pín yẹlẹyẹlẹ anábì tún bá wọn lẹ́ni tó ṣe pé ẹnu wọn ò kò lérí ọ̀rọ̀ gbèsè ayé wọn ẹnu wọn ò kò lérí ọ̀rọ̀ gbèsè ayé wọn lárúbáwá tí wọ́n ń bẹ níjọ́ náà lọ́hùn kọ́dà wọn ọba àwọn fámìlì kan ẹgbẹ́ fámìlì kan náà lè pèlẹ́ wọn tó bá ti di pé fámìlì yẹn ti pẹka tí wọ́n ti ń di méjì wọ́n ń di mẹ́ta wọn ò gbọ́ra wọn yé mọ́ ogun ni ọ̀tá ni wọ́n máa ń bára wọn sí nínú fámìlì kan sí fámìlì bèyí fámìlì bíi láàrin àwọn ọmọ yorùbá ní sí báyìí a ní fámìlì oríṣiríṣi láàrin àwọn ọmọ lárúbá ń jọ̀nà lọ́wọ́ báwọn náà ṣe ní fámìlì oríṣiríṣi bẹ́ẹ̀ ni wọ́n ti fi ń bára wọn sọ̀tà ọ̀rọ̀ gbèsè ayé ara wọn gẹ́wọ́ ọ̀sọ̀kan lé lẹ́yìn wọn sọ̀kalẹ̀ lẹ́rí torí pẹ́sì wọn sọ̀kan tẹ́sì bá sọ̀kan ni wọ́n sẹ̀dẹ̀ ni wọ́n sọ̀kan lórí ọ̀rọ̀ ayé wọn ò ní máa gbógun kíra wọn bàtà anábìdẹ̀ lùmọ̀dínà kí lọ́ bá ara lùmọ̀dínà làwọn sí fámìlì kan náà tó gbé ìpìlẹ̀ wọn yọ̀kan ni wọ́n padà wá di fámìlì méjì àwọn méjì sí sọ̀kan káànábì tó dáàrí wọn àwọn tẹ́pàdà jẹ́ mùsùlùmí àwọn náà ni fámìlì méjì wọn náà ni àwọn náà lára àlùmọ̀dé náà fámílì tí ó sì tó lójú wọ́n sì jọ ní mú lórí àbáwọn méjèèjì ọ̀tá ni wọ́n sí wọ́n sí ọ̀tá kan tí wọ́n bára wọn jagun tí ò dín ní ọgọ́rùn ọdún tí wọ́n fi ń jagun yẹn wọ́n pè ní adùbọ̀ hàn kò dín ní ọgọ́rùn ọdún tí wọ́n fi ń jagun yẹn tí ò sì sinmi eléyìí gan kò ní wọ́n gbádùn ayé wọn lórí pé ogun ni kálukọ́ ọmọ dẹ̀dẹ̀ ara wọn kiri ni kálukọ́ ọmọ sọ́ra wọn ni eléyìí ò ní fẹ́kọ̀ dọ́dọ̀ òun tòun ò ní fẹ́kọ̀ dẹ́yẹ ibi àlá ìjà ni ogun ni ló fi jẹ́ pé àwọn ìyàwó jíjẹ́ mẹ́lù mọ̀dínà jọ́nà lọ́wọ́ náà ni àwọn náà ṣe kí ni wọ́n gbà jẹ́ pé àwọn ni wọ́n yé sábà sí mi tọ́ da níbi ìbàjẹ́ ni wọ́n máa ń wà wọ́n lẹ̀ dí àpò pọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ ọmọ nílùú wọ́n ń dì mọ́ fámílì kọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n wá fi ń rú sí wọ́n fi ń rú sí dáṣe láàrin wọn eléyìí lànàbì bá wọn lẹ́lẹ́rí àmúgbà tá ànàbì dé tó sẹ̀sìn wọn lẹ́yọ̀ kan ó tún sí ọ̀rọ̀ ayé wọn náà ní kíni lẹ́yọ̀ kan bá aláàbí sọ́nà alukùránì pé kàzáríkà kún tún min fàhálàfà kiri ẹ̀ ẹ́ kàzáríkà kún tún min fàhálàfà lọ́wọ́ bẹ́yìn kòlóbìkùn ọlọ́run nípa ilẹ̀ sì jẹ́ tẹ́lẹ̀ ọlọ́run bá aláwa ṣe kíni ó wá so ọkàn yín pọ̀ àwọn mùsùlùmí níjọ́ náà lọ́run wọn ṣe kíni wọn ìṣẹ̀yọ̀ kan tó ń bẹ́nu màdínà ọlọ́run ló so ọkàn wọn pọ̀ ọlọ́run nípa àṣìbá àtúnbí ni ìmẹ́tì ní ìṣùwànà ẹ padà wá dọ́mọ ẹ̀yá ẹ̀ sì sọmọ ẹ̀yá tẹ́lẹ̀ ìyẹn ni pé wọn ò bára wọn sọmọ ẹ̀yá ẹ̀sìn wọn tó dẹyọ ọ̀kan ló mú wọn náà sí ẹyọ ọ̀kan nínú ọ̀rọ̀ gbèsè ayé wọn wàlá ẹ̀tí èèyàn bá ní islam bó sì yẹ kó ni a lè sọ̀rẹ́ níbi tá a bá jọ wà eléyìí lára ń tà wa muhammad sallallahu alaihi wa sallam wa ta kò ní eléyìí túmọ̀ sí pàrà mùsùlùmí lónìí a gbọ́dọ̀ rí i pé ẹ̀sìn kan la gbọ́dọ̀ sí ìjọsìn kan la gbọ́dọ̀ sí a gbọ́dọ̀ yapa ẹnu níbi ọ̀rọ̀ ìjọsìn wa eléyìí ọ̀gbọ́dọ̀ máa ṣe súnà kẹlẹ́yọ̀ máa ṣe bí ìyapa ti dẹnu. torí pẹ́sẹ̀ àwọn ọ ọlọ́wọ̀n ọbẹ̀ yọ̀ kan náà ni àbáwá mẹ́rin wá. anábìwá muhammad sallallahu alaihi wasallam ọ wá mú ìpanupọ̀ wá nínú ọ̀rọ̀ ẹ̀sìn ó sì mú wá nínú ọ̀rọ̀ gbèsè ayé nínú ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ lọ́dọ̀ kẹ́ni. ọlọ́run ní àwọn ọlọ́run ọba a se lófikún yín nínú ẹ̀sìn yín tẹ̀sẹ̀ kí la ṣe sòfin ẹ̀sìn fún yín láti bí ẹ̀sìn yín òun náà ni máa wà sàn bíhì lóòhà ọlọ́run ní òfin ẹ̀sìn tá a fi sàsọ́ọ̀lẹ̀ fún lóòhù òun la fi sòfin ẹ̀sìn fẹ́yìn ọmọ ẹlẹ́yà nẹ́bì náà wọ́n lọ bí àwọn ayé bákan náà ìta fi sọwọ́ sílẹ̀ ànẹ́bì náà ta ọmọ jẹ́wà yìí ìta sọ fún lóòwò náà la ní ọjọ́ sí fúrí ànẹ́bì náà bákan náà àwọn ọlọ́run ọba ìta fi sẹ̀sìn fún ànẹ́bì táà sì fi sẹ̀sìn fún nǹkan òun náà la fi sọ àsọ́ọ́lẹ̀ kalẹ̀ fún wa ibrahim bẹ́ẹ̀ náà ni musa ẹ̀sìn tá a sọ fún muhammad tá a sọ fún nóòrù náà lá ní kí musa lọ sí gíní kó sí òun náà lọ ní kí isa wá sí kí la sọ kalẹ̀ fún wọn pé ọlọ́run ni a sọ pé gbogbo yín ẹ̀sìn ọlọ́run ní ká ẹ ṣe ẹgbẹ́ ẹ̀sìn ọlọ́run ọba ló wà látàtà bọ́rọ̀ òfin ẹ má yàpá ẹnu nídìí ẹsẹ̀ ẹ̀rí àsọ́dọ̀ ọlọ́run ni pé ẹ̀yin tẹ́ jánàbí ọlọ́run àtẹ̀yin tẹ́ ń tẹ̀lé wọn gbogbo yín pátápátá ẹ̀sìn ọlọ́run ní kẹsí bọ́lọ́run ọba sì gbé e kalẹ̀ wà látọ̀tọ̀ fárá kò fi ẹmẹ́sì lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n túnmọ̀ sí bá mùsùlùmí nì àsọ́ọ̀lẹ̀ tọ́lọ́run ọba aláàsọ fáwọn ànẹ́bí rẹ̀ náà lọ́gbọ́dọ̀ jẹ́ tiwa náà àsọ́ọ̀lẹ̀ yẹn náà ní bí kásẹ̀sìn ọlọ́run ká sì mọ ìyapa nídìí ẹ̀sìn wa ó yẹ kí táwọn mùsùlùmí ti ń yapa díẹ̀ wa àsọ́lẹ̀ yìí látàkọ àsọ́lẹ̀ yìí àwọn ànẹ́bí tọ́lọ́wọ́n bá sì dákọ́ yìí àwọn náà ni àwọn ọ̀gá àwọn ànẹ́bí ọlọ́run ọlọ́run bá sí gbogbo wọn lápapọ̀ kò tó sí ànẹ́bí ọlọ́run ọba tó táwọn eléyìí mọ́ àwọn eléyìí la máa awọn ní wúlù tá a bá dẹ̀ ti dákọ̀ ọ̀gá adápa àwọn tí wọ́n tẹ̀lé wọn ni ọlọ́run ti ka gbogbo àwọn anábì yòókù náà nù àwọn márààrún yìí anábì náà anábì wa muhammad sallallahu alaihi wa sallam ibrahim anábì musa àti isa àwọn ọlọ́run ọba fi sọ̀gá nínú àwọn anábì ọlọ́run ọlọ́run wa ni ta sọ fún wọn níbi ẹ̀sìn ni pé a ní akíyèmó dìínà ẹsẹ̀ ẹ̀sìn bí mi ọlọ́run ṣe gbé fún yín wọ̀lá àtàfáràkù wọ̀lá àtàfáràkù fi yìí ẹ má ṣẹ̀sìn ọlọ́run ìtumọ̀ eléyìí ni pé ó yẹ káà mùsùlùmí ó yẹ ara wa wò kí ló fà á tẹ́sìn wa tó fi yàtọ̀ ọ̀tọ̀ síra wọn kí ló fà á tẹ́sìn wa tó fi ń takora wọn tó ṣe pé àwọn eléyìí bá ṣe eléyìí àwọn eléyìí ó tó ṣe ìmíì kí ló dé tí gbogbo àwọn mùsùlùmí tá àgbàwẹ̀ bọ́lọ̀ ṣe ní agbáwẹ̀ kí ló dé káàkírun bọ́lọ̀ ṣe ní akírun a jẹ́ pé àwọn nǹkan ti sẹ̀sìn tí wọ́n lọ́tọ̀ òun lọ́fà táàfin yàpẹnu nídìí ẹ̀sìn àsọ́ọ́lẹ̀ ọlọ́run sì ni pé ẹ gbọ́dọ̀ yàpẹnu nídìí ẹ̀sìn ni a gbọ́dọ̀ yàpẹnu nídìí ẹ̀sìn wa ọlọ́run tó sọ bá nàbì nínú ọ̀rọ̀ rẹ̀ pé kíni. ọ̀pọ̀lọpọ̀ ààrẹ nínú ìlọ́gbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìdí wọ́n sí ẹ̀sìn wọn yẹ́lẹ̀yẹ̀lẹ́ àwọn nàṣọ́rá àti yẹ̀wúdí wọ́n sí ẹ̀sìn wọn yẹ́lẹ̀yẹ̀lẹ́ ẹ̀sìn wọn lọ́pàá náàbì bí sọ pé iftara kọtìlì yahood ala ìhìdá wasagunrin na fẹ́rẹ̀kọ́ ó láwọn yẹ̀wúdí tẹ́rí yẹn wọ́n pín sí tí ò ní ọ̀nà 71 tó túnbọ̀ bí wọ́n gbọ́ra wọ́n yìí ẹ̀sìn wọn ọjọ́ kan láàrin ara wọn wọn ò sì gbátara wọn wọn tẹ̀sùn dákú ni bẹ́ẹ̀ náà lànàbí sọ pé àwọn nàṣọ́ra náà ní ẹ̀sìn tí wọn náà ní yóò bí 72 àwọn náà jọra wọn wọn gbọ́ra wọn yìí eléyìí ti ń sọ fún wa pé àwọn tá à bá láyé nígbà tọ́lọ́wọ́n bá gbé ìsìláàmù fún gbogbo wọn ti yàtọ̀ ọ̀tọ̀ àbáyé wá ń sọ fún wa pé àwa náà ní lónìí kọ̀ yẹ káyà tọ̀tọ̀ ní díẹ̀ sí wọn torí pọ́ lọ́wọ́ bọ̀ fẹ́kẹ́sẹ̀ ànábì òsèké ni kọ́ yà mọ́ tọ̀ọ̀tọ̀ sọ fún wa pé iná lẹ́dẹ̀ iná fọ́rọ̀ kò dé iná ẹ̀ ráwọn tí wọ́n ṣe ẹ̀sìn wọn lọ́tọ̀ọ̀tọ̀ wà káànù ṣe yà wá jẹ́ níjọ níjọ a ní ìjọ a a ní ìjọ b a ní ìjọ c ọlọ́run ni last time ní wọ́n ọlọ́lá ní bí o sí láàrin wọn o sínú wọn lẹ́lẹ́ ìdí sọ fún wa pé níjọ́ta mùsùlùmí tá a bá ti jẹ́ ọ̀kan ní díẹ̀ sí tí ó ń wọ ọ̀jọ́ra wa àwọn ẹwọ ọ̀jọ́ra wọn ọ̀nà tá a gbà fi ń pọ̀ lọ́wọ́ ọba wa tí ọ̀jọ́ra wọn ajẹ́sí pé ní a ti pè ìlànà tànẹ́bì ilẹ̀ àti ń wò lànà ọ̀rọ̀ ara wa. Ha ti fi ẹ̀sìn taa nẹ́bì mú wa àti fi ilẹ̀ àti lòlànà tọwọ́ ara wa torí pé táà mú ni pé ká ọlọ́run ọba lẹ́yọ ọ̀kan ṣoṣo ká sì mọ́ sí nǹkan mi bọ̀ lónìí ìfẹ́ ti pín wa bó fẹ́ ló se pín àwọn ìyàwó ní àṣẹnà sọ́ra ó ti pín wa lọ́mọ apá tó ti pé a máa ráwọn wọ́n ní báyé láwọn ṣe ṣe àwọn ilé iná ní báyé láwọn ṣe ṣe kálukú sì dúpé tó ń ṣe ní ẹ̀sìn wọn àwa pín níbi ọ̀rọ̀ gbàgbọ́ a pín níbi tí è ṣe gbàgbọ́ kí lọ́pàá àìgbó lérí tọ́lọ́wọ́n bá láàṣọ pé wà látàtà fáràkù ẹ̀wọ́n ìyàpẹ̀ ẹnu níbi ẹ̀sìn torí pé ẹ̀sìn àwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba ẹ̀yọ̀ kan náà tó bá jẹ́ pẹ́sẹ̀ àwọn ànábí ọlọ́wọ́ ọba tó bá jẹ́ sí pé ní ìtó yàtọ̀ọ̀tọ̀ ni kò bá rọrùn kí tiyín náà yàtọ̀ọ̀tọ̀ àmọ́tàwọn ànábí ọlọ́wọ́ ọba láti rí alákọ̀ọ́kọ́ wọn ẹyọ ọ̀kan náà ni tóbi dédé ànábí wa muhammad sallallahu ọlọ́run tó sàdéhùn pé pé ànábì ni ó parí ànábì lọ́jà ni ànábì ìgbẹ̀yìn ẹ̀sìn tẹ́lẹ̀ yìí sọ fún wa pé kò sí tó pín wa lónìí ju pé kálukú fẹ́sẹ̀ fẹ́ẹ̀nú láàbí jọra wa a lè yàtọ̀ níran a lè yàtọ̀ ní fámílì a lè yàtọ̀ lédè àmísìn ìwọ gbọdọ̀ yàtọ̀ láàrin lárúbáwá àtẹni tí èso lárúbáwá ẹ̀sìn wọn gbọ̀rọ̀ jẹ́ kan náà láàrin ẹni tó ṣe pé aláwọ̀ funfun ni àtàláwọ̀ dúdú ẹ̀sùn ọgbọ̀rọ̀ jẹ́ kan náà agbọ̀rọ̀ yàtọ̀ jẹ́ sí táà bá ti yàtọ̀ jẹ́ sí àní níbi ọ̀rọ̀ ìbára ẹni sí ọ̀láì ẹ̀sìn wa tó yàtọ̀ ní nàìjíríà ló fa tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní àhàkí ń sábà gbọ́ra wáyé ẹni pé ta bá wo tó ti báwọn elédè mẹ́tẹ̀ẹ̀ta yìí ni àwọn ni wọ́n bẹ̀ pọ̀ jù lọ́bá wà ní yorùbá àtàrúsá kìí sábà síjà nítorí pẹ́sùn wọn súnmọ́ra wọn wọn ò sí kánà bí ẹ̀sìn àmọ́kíní ó súnmọ́ra wọn tá a bá wá rò ẹ wá rí pé láàrin yorùbá àtàrúsá tí èsì jà yìí ọ yẹ kó rí bẹ́ẹ̀ náà láàrin ọmọ ibo bẹ́ẹ̀ bíjà bá máa dá ló bá máa wá láàrin yorùbá àtàwùsá ni yóò yà jẹ́ pé láàrin ìlú sílùú ni kò ní jẹ́ pé gbogbo yorùbá káríkárí àti gbogbo haúsá ni wọ́n à lè jẹ́ pé nínú ìlú kan lọ́kàn ti bẹ̀rẹ̀ ìjà tó ń kọ́ra wọn ọmọ tó ẹ bá wò ogun tí ọmọ ibo máa gbé sí àwọn ọmọ haúsá pàápàá jùlọ torí pé àwọn haúsá àwọn ni wọ́n ti kéde àwọn ni wọ́n dominate ọ̀rọ̀ ìjọba wa jùlọ eléyìí ni kí lọ́fà ẹ̀sìn tí ò jọra wọn ni bó tẹ̀ jẹ́ gbogbo wọn náà ní kìí gbogbo wọn sẹ̀sì tó ti gẹ̀ẹ́ni tó bí ọ̀ kí lọ́fà tó ń jẹ́ pé láàrin alùsùn náà àtòní bídíà lónìí àfi ń gbà lójoojúmọ́ àfi máa sọ̀rọ̀ síra wa kẹ́sì bá jọra wọn ni wọ́n láyà níjà torí pé tẹ́sí ọ̀bá ti jọra wọn àlègbọ́ra wáyé àlègbọ́ra wáyé kọ́dà níbi ọ̀rọ̀ gbésí ayé wa náà ni àníjọra wa mélòó wa lọ́fọ̀ọ̀kàn balẹ̀ sọmọ yíbò nídìí business torí bá bẹ owó ọ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ̀ba owó lọ́wọ́ba ti wọn owó lọ́wọ́ba ti wọn wọn ọ̀bẹ̀rẹ̀ ọlọ́wọ́ba but tábàrẹ́ni tó ti wí kíni tó jẹ́ mùsùlùmí àáfẹ́ tó ní àgbè ilé dáadáa pẹ̀lú ẹ̀ tó bá rí pẹ́sìn wájọ tí ẹ̀ yóò sì rẹ̀ bí dáadáa bá wà lò lọ́pọ̀lọpọ̀ gbà eléyà máa ṣẹlẹ̀ kí o sì máa nírètí dáadáa sẹ́ni tó bá gẹ́lẹ́ sí yàn àmọ́ tí wọ́n ti ṣẹlẹ̀ sí rẹ̀ wọ́n náà ti gẹ́ni tábà tó wá wọ láàrin oníṣúná tó ní gbójú àná ni tó bá rí fún mílíọ̀nù ọ̀fẹ́ bọ́ọ̀lù ẹ̀mí ìrò ní balẹ̀ bí ìgbà tó ní súnà bá ń bọ́ọ̀lù gẹ́ni tí bá ń bọ́ọ̀lù torí pé ẹ̀sìn wa tó ní bídí ọ̀jọ́ra yín ẹ̀ jọra yín náà níbi ọ̀rọ̀ ayé ló fi jẹ́ pé èrò ọlọ́run ọba aláyé òun ni pé ká sọ̀kan lọ́lọ́run fi sọ́nà alukọ̀ránì pé dídá tí mo dá yín tí mo ní pé kẹ́ lọ́tọ̀ọ̀tọ̀ kẹ́ ẹ akọ tí anábì wa ádámà àtàní àti yàwá àwá ọlọ́láwọn ọlọ́wọ́n ọba wàjà anákùn ṣòro bá wọn kọ báyìí lálẹ́ ta àárọ̀kù inna akọ̀rọ̀mọkùnmọ̀ ìndàláì àti kọ̀ọ̀kùn ọlọ́láwọn ọlọ́wọ́n ọba bá a ṣe dá yín níjọ níjọ ní orílẹ̀-èdè lórílẹ̀-èdè táàdẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ ọ̀nà yín kọ́yàtọ̀ síra wọn táwọn ọmọ yorùbá tí ọ̀jọ́ tàwọn ọmọ mi tí ọlọ́run ní kéde yẹn yàtọ̀ kí fámìlì yẹn yàtọ̀ ọlọ́run ní ta rọ́fò kí ẹ lè bí mọ́ra yín ni ò kẹ́ fi dára yín mọ̀ ni ò kẹ́ ẹ lè mọ̀ pé lẹ́yìn ìrìnà ibo ni ìyẹn ìbára eléyìí eléyìí haúsá ni ọlọ́run ní ta fi sẹ́yìn ni ò kẹ́ ẹ lè bá yàrá tọ̀tọ̀ o torí pé èrò àwọn ọlọ́run ọba kọ́ ni pé kẹ́ ẹ sì yàrá tọ̀tọ̀ èrò ọlọ́run ọba ní méjì ní kẹ́ẹ̀sẹ̀sẹ̀ ọlọ́run ọba kẹ́ẹ̀sẹ̀sẹ̀ ọ̀kan ọlọ́run ní ìdí tí mo torí ẹ̀dá yín látọ̀ọ̀tọ̀ òun ní kẹ́lẹ́ tá ara fún kẹ́ẹ̀bí mara yín ni kẹ́ẹ̀bí mara yín ni kẹ́lẹ́ bí kẹ́ẹ̀bí máa sa kẹ́ẹ̀ máa fi ní kẹ́ni kẹ́ẹ̀ máa fi sọ̀rọ̀ lé ara yín lòkìsí ọlọ́run sọ pé láfọ́rkọ̀ bí ní àròbí yín wà láì àjàmí yín kò sí yàtọ̀ láàrin lárúbáwá àtẹnidí lárúbáwá nídìí ọ̀rẹ̀ sí yìí kò sí yàtọ̀ láàrin wa bákan náà ni wa ọlọ́ni iná àkàràmàkùnmù ìndà láàyè àti kọ́ọ̀kọ́ ọlọ́ni ẹni tó jẹ́ ní àpẹẹlọ́dọ̀ àwọn ọlọ́wọ̀n bá láàrin tó bẹ̀rù ọlọ́wọ̀n bá tó bá jẹ́pọ̀ ọmọ tó wá nù ràn yíbò ló bá bẹ̀rù ọlọ́wọ̀n tó sẹ̀sìn ọlọ́run bó sì yẹ kó sẹ́sìn ọlọ́run lọ́wọ́n jẹ́ alápẹ̀lọ́dọ̀ wa ọlọ́wọ̀n ọ̀fẹ́ ká pín yẹlẹyẹlẹ anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní alìjàmá àtó rahma wọ̀lùfọ́rọ̀kọ́ tó àdá anábí ní pé kẹ́ ẹ kójọ kẹ́ ẹ sọ̀kan lẹ́mí kẹ́ ẹ sọ̀kan níṣe anábí ní ọlọ́wọ̀n ọba jẹ́kó yóò pé ìkẹ́ ní bẹ́ẹ̀ oríire ní bẹ́ẹ̀ ọ̀là ní bẹ́ẹ̀ والفرقة عذاب والفرقة عذاب كما وعي نتوضع كما بلغي إياني بوبي إياني بوبي wàláì pé èèyàn bá gbọ́ra àyàn yìí tẹ́ ẹ̀ bá sọ̀kan nínú òṣèré ẹ̀ lè mókè ìyẹn ó sì máa jẹ yín tọmọ yẹn méjì ẹ̀ bá sọ̀kan ìyẹn jẹ wọn tí fámílì kan ọba sọ̀kan ìyọ́ jẹ wọn kan ọba sọ̀kan ìyọ́ jẹ wọn ẹwùjọ́ tí nàìjíríà fẹ́ gbòmìnira ẹni pé yíkò àti yorùbá wọ́n panu pọ̀ ní agbára wọn fi ló fi rọrùn kí àwọn gbé òmìnira fún jẹ́ bí ń afra lónìí ni wọ́n bá pariwo jọ́rọ̀ lọ́wọ́ pé àwọn òṣèlú àìbáwọn ní tàwọn lọ́tọ̀ ni ọ dájú pé wọn ò ní rómìnira pàjọ́nà lọ́wọ́ ìyẹn ó sì jẹ́ wá pẹ́ ló fi jẹ́ pé tá a bá sọ̀kan tọ́kàn wá sọ̀kan tíṣe wá sọ̀kan kò ní báyà fún ó sí pé ọ̀rọ̀ anábìwá muhammed sallallahu alayhi wa sallam nípa wọn ọjọ́ kan wọn yóò fa ìkẹ́ fún alátọ̀dọ̀ ọlọ́run ọba alá yóò fa ìkẹ́ fún alátọ̀dọ̀ ọlọ́run ọba alá tọ́ ìgbà mí mọ́ wá ń bẹ ní tá a máa rí pé nídìí ọ̀rọ̀ ẹ̀sìn a máa ní àwọn àfáà yà pẹ̀lú ọba bá ṣe kẹ́ni mo yà pẹ̀lú ọ̀nà ìtọ́lọ̀ pẹ̀lú ọlá náà ṣé kèéjì pọ́n ti yà pẹ̀lú bí ọ̀rọ̀ ẹ̀sìn náà nù láàrin àwọn alùsùn náà láti mọ̀ sọ pé àwọn àfáà yà pẹ̀lú ẹ bẹ́ẹ̀ ni mo ń ṣẹlẹ̀ lóòótọ́ àmọ́ al-ikhtilafu ikhtilafan ìyapa ẹnu méjì lọ́wà ìyapa ẹnu méjì lọ́wà ìyapa ẹnu alákọ̀ọ́kọ́ haram tábá yapa ẹnu al-ikhtilaf fil ibada wal aqida haram tí bá yapa ẹnu níbi ọ̀nà tààtà tàbí jọ́sìn fọ́lọ́wọ̀n ọba eléyìí wọ̀nyí eléyé wò ni èmi ń sin ọlọ́run ìwọ́ ń sin òsà ìwọ́ ń sin zàgó òsòkè bàtálá eléyé wò ni. àbí níbi ìgbàgbọ́ àgbàrà yapẹ̀rún bẹ̀ ọlọ́run mélòó ni ẹ̀yọ̀ kan ni àwọn tọ́lọ́lọ́run mẹ́ta ni kí ni wọ́n yèfèrí ni wọ́n torí ẹ̀ mùsùlùmí tó bá sọ pé àwa àti nàṣọ́ra ọlọ́run kan náà là ń sìn eré mùsùlùmí yàn papọ̀ eré ìrẹ́gẹ́ni eré yàn papọ̀ torí pé a ti ya pẹnu níbi ìjọsìn níbi àkídà níbi ìgbàgbọ́ ìgbàgbọ́ tí wá ní pé ọlọ́wọ́n ọbẹ̀ yọ̀ọ̀kan ni kó lówó ọlọ́wọ́ àhàd ọlọ́wọ́n yọ̀ọ̀kan ni ìgbàgbọ́ tiwa àwọn dẹ̀ sọ pé ọlọ́run mẹ́ta lọ́kàn ayapẹnu bẹ́ẹ̀ lọ́lọ́pù sọ pé kí ni lakọ̀rí kábàrà lẹ́dí iná kọlù iná láha tààlítò tààlátà ọlọ́run ni wọ́n ti di kèfèrí àwọn tí wọ́n sọ pé ọlọ́run ọba mẹ́ta lọ́kàn ni àwọn tí wọ́n ní ọlọ́run ọba mẹ́ta lọ́kàn ni tí wọ́n ní three times one ìsíkọ́tò three ni o àwọn ní ìsíkọ́tò one ọlọ́run wọ́n ti di kèfèrí. kọ́dà tó wọn bá lọ́lọ́run mẹ́ta tó bá lọ́lọ́run ẹ̀yọ̀ kan náà ni àmọ́ lọ́run táwa wí kọ́lá àwọn ṣe gẹ́ni kọ́lá àwọn wí ọba àkídà wọ̀ jọra wa àgbà pé ọlọ́wọ́ ọba fi ń bẹ sánmà òun ọba wa àwọn ní jésù ní ọba ọlọ́sìn fún wọn lẹ́sìn bẹ̀yẹn náà ni ọlọ́ni olùmọ̀nìyàn. ọlọ́run ni wọ́n ti dékè bèrè àwọn tí wọ́n sọ pé iná láha wọ́n mariam àwọn tí wọ́n ní ọmọ mariam kíni wọ́n ní ọlọ́run ni ti torí ẹ̀ yẹn ni àti kíni àjọra wa torí ẹ̀ ni pé níbi ọ̀rọ̀ gbàgbọ́ ni a yàtọ̀ èèwọ̀ ni gbọ́dọ̀ sẹlẹ̀ ń wọn mẹ́rin ọgbọ́rọ̀ sẹ́lẹ̀ yapa náà ọgbọ́rọ̀ sínú ẹ̀sìn ẹnìkan ní màláíkà olùránṣẹ́ ọlọ́wọ̀n ọba ni àwọn àkàgbà pé màláíkà ni ayọ̀kí màláíkà gini ayọ̀kí màláíkà ni àwọn olùránṣẹ́ ọlọ́wọ̀n ọba kan wá gbà pé màláíkà ni àwọn obìnrin ọlọ́wọ̀n àjọra wa nù àjọra wa torí ẹni pé tá a bá ń sọ̀rọ̀ pé ìyapẹnu bẹ́ẹ̀ díẹ̀ sí yìí kèé ṣe pé ìyapẹnu èyí tí à ń sọ̀rọ̀ yìí o torí pé tó lọ́ọ́ bá ní pé wà látọ̀tọ̀ fárá kò fè yí ẹ gbọ́dọ̀ ya pẹ́ níbi ẹ̀sìn. àsọ́ọ̀lẹ̀ ọlọ́run fáwọn ànábì rẹ̀ ni pé àní àkíyèmó dínà wà látọ̀tọ̀ fárá kò fè yí. ẹsẹ̀sìn ọlọ́run ọba ẹ̀gbọ́rọ̀ yapẹnu bẹ̀ ló fi jẹ́ pé ẹ gbọ́dọ̀ ẹ àlè rí yapẹnu níbi ọ̀rọ̀ tí máa ń jẹ́ gbàgbọ́ láyéláyé. àmọ́ rọrùn kárí yapẹnu níbi nǹkan mi lábí ní àpẹnu pín sí méjì àwọn ni pé ní alìtìlá tilẹ̀ ìbáadá wàlẹ̀ àkídà àrọ́ àmùmọ̀mùnà eléyìí ọgbọ́dọ̀ sẹlẹ̀ eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run bá ń júwe sí eléyìí ni ọ̀rọ̀ ọlọ́run bá ń júwe sí lọ́lọ́run bá aláàsọ fún anábíwá muhammad sallallahu alaihi wasallam pé iná lẹ́dí na fọ́rọ̀ kò dí na hún wàkánù síyà án lásìtàmínì hún ìṣẹ́yìí àwọn tí wọ́n yẹ̀sùn wọn lọ́tọ̀ọ̀tọ̀ ilé ànábì òsèké ni ọ̀rọ̀ ìjọ wọn. alikisu mustaani ìpín ẹlẹ́ẹ̀kejì nínú ìyapa ẹnu èyí tí islam gbà wọlé òun náà ni pé al-ikhtilafu lil arọ́ì al lil arọ́ì bil masáìl al a ní àwọn ìkṣiláàbù kan fún àwọn gíní ìròrí fún gíní ìrọ̀rí níbi àwọn àlámẹ̀rí ẹ̀sìn kan tó ṣe pé ẹ̀sìn gbà wá láàyè pé a lè yapẹnu ń bẹ̀ nítorí pé ààrí ẹ̀rí dàrẹ́ẹ̀tì tó lọ pípẹ́ ni báyìí ní sí lábòtú ìṣẹ̀rí pé dàrẹ́ẹ̀tì pé ẹkírun àyílà ní mẹ́rin àbí kẹ́nìkan wá ní mẹ́fà láàkì ó ti yapẹnu tí àgbọ̀rọ̀sẹ̀lẹ̀ nu a máa lè rọ́rọ̀ ẹ̀sìn míì tó ṣe pé ẹ̀rí ò ní wà dàrẹ́ẹ̀tì pé báyìí ní kẹ́ẹ̀ sí ẹ̀rí yóò ṣe kí ni yóò jẹ́ àdínlá tó ń mọ̀tàmìlà ẹ̀rí tó ṣe pé kí ni ó máa ṣe tú sọ́tún ó máa ṣe tú sí òsì irú àwọn ẹ̀rí báyìí ni tá a bá ti rí sí ànábì tó sọ ọ́ dàrẹ́tì ẹ̀sìn gbà wá láàyè pé káwọn àbóòṣe kí ni kí wọ́n sọ nǹkan bá rí lérí ẹ̀ nínú eléyìí tá a bá yapa bí eléyìí alẹ́tẹ̀láàbò bí mùsùlùmí ara ṣàáyébò káyapa níbi eléyìí kò tó burú bẹ́ẹ̀.

ọ̀nà tó ń gbà tó fi gbá àwọn ẹ̀rí kan yí àwọn ẹ̀rí tó ṣe é tú sọ́ọ̀tù tó ṣe é tú sí kẹ́ni tó ṣe tú sí ẹ̀yí tó sì. mọ́sálásí mọ́mọ́ àbúwà ní ipa ojú ọ̀nà mọ́mọ́ àbúwà ní ipa níbi ọ̀rọ̀ ẹ̀rí tó ṣe é tú tí ìtumọ̀ rẹ̀ tó ṣe é pín sí méjì bẹ́ẹ̀ náà ni a ní mọ́sáàbì mọ́mù ṣàfihì gbogbo orú eléyìí tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀sùn ọ̀dá ni ó ti eléyìí ni ìtì láwùjọ gbogbo ní tó wà já àìsù torí ẹ̀ ní òfin lè ráwọn aka nínú àwọn àfá alùsùnà wà lè wọn ní gbogbo àwọn màsáìbò yìí haramu ni lópin ìgbà tó bá ní kìí ṣe páńtẹ̀lé wọn ní ìtẹ̀lé afọ́jú wọ́n ní imamu ibn taimiyya wọ́n ní mazihabu mazihabu ambali wọ́n dàkọ̀kẹ́ mazihab báyìí ló sì kéni lóbìsí abu zakariya alimamu nawawi wọ́n ní mazihabi ní mazihabi imamu kéni aṣafi gbogbo àwọn afákọ̀ọ́kẹ́ máa ní mazihabi tọ mazihabi tí wọ́n níyẹn ní kò sí tó burú pé àfáà báyìí là ń tẹ̀lé ojú ọ̀nà tí fi ń sàlàyé níbi fíkíw àmọ́ tòun ti bẹ́ẹ̀ náà ní tán bá rí ẹ̀rí tó bá padà takò wọn wọ́n sì gbẹ̀rù wọ́n sọ ọ́lẹ̀ torí gbogbo àwọn àfáà yìí pátápátá ni wọ́n sọ pé ìsàsọ́hàl hadith fọwọ́ mọ̀lẹ́hàbì níjọ́ tá àdìsí bá ti lálàáfíà ẹjẹ́ kí ni ẹ̀mú lọ́nà òun kankan lójú ọ̀nà òun lè sọ̀rọ̀ fún òun rò pé ẹ̀rí yẹn ni ó ṣe tú sọ́tò tó àmẹ́yìn padà láǹfààní àti rádìsí tó ṣe gbé wọ́n gbá ọ̀rọ̀ mi dànù ẹjẹ́ kí ni ẹ̀tẹ̀lé àdìsí ànábì islam ló sì tó wálẹ̀ nípa pé torí pé àwọn àfáà yẹn ni tabátí kò ní sí yẹn ẹ̀sìn tó ní lálàáfíà níbi tó ṣe pé ó ṣe é tú sọ́ọ̀tù tó ṣe ṣe kíni ó ṣe tú tó ṣe torí pé ọlọ́run bá fún wa láka ìjọra wa lọ a sì lè ronú jọra wa lọ láka ìtọ́lọ́run bá fún wa jọra wa lọ yìí yóò mú akálukú máa yọ àwọn ìdíjáde nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn èyí tó ṣe pé ó ṣe é tú sọ̀sùn ó ṣe é tú sí ó sì bí wọ́n bá sì wá nílà aká ìmọ̀ ló ṣe yọ̀dí jáde ma bọ́ wá ìṣe ti rí ẹ̀rí ma ló ṣe yọ̀dí jáde ma torí ẹ̀ta bá ní kọ́mọ̀ sí irú ẹ̀ta bá ní pé káka máa lo ẹ̀yọ̀ kan lọ a ní láǹfààní àti àrá ìfòsíbi tó jẹ́ kí ni kọ́jú látàyà nẹ́bí ti wá bẹ̀rẹ̀ pé ìyá ilé yìí látàyà nẹ́bí ti bẹ̀rẹ̀ látàyà nẹ́bí ló ti bẹ̀rẹ̀ àwọn táà níbi rẹ̀ tí èkó sọlọ́lọ́wọ́ aléìwọ̀sálà ló fi jẹ́ pé tá a bá ní eléyìí wà permitted nínú ẹ̀sìn ẹ̀sìn gbà wọlé àṣìṣọ níbọ̀lẹ̀sìn ò ti gba káyà pẹnu wọlé níbi ọ̀rọ̀ ìjọsìn gángan ìpìlẹ̀ ìjọsìn gángan àti níbi ọ̀rọ̀ ìgbàgbọ́ àmọ́ ìjọsìn náà ṣe ni a ti mọ̀ pa kírun a ti mọ̀ pa gbàwẹ̀ ọ̀dà o tá a bá wá fẹ́ gbàwẹ̀ sáà lè lo sòrúlú kan náà kábíse gíní sábà ti rósùn lè ní nàìjíríà kí gbogbo ayé gbogbo ayé gbogbo àjọ fẹnu kò gbogbo alágbọ́dọ̀ gbà wẹ̀ á yapa mẹ́yìn á gbọ́dọ̀ yapa mẹ́yìn tábà ti yapa mẹ́yìn èèwọ̀ nìyẹn gbogbo alájọ bàbá gbà wẹ̀ lóòótọ́ àmọ́ àwọn kan wá ní pé ọ̀dà àwẹ̀ tá gbà yìí o ṣé tán bá rósùn nínú nàìjíríà sí gbogbo ayé gbọ́dọ̀ sí gíní ọgbọ̀dọ̀ gbà wẹ̀ ń jọ yìí àbí ká lo kókó lóṣù tó bá yọ nínú kọ́ńtì wọn nìkan kó fi gbà wẹ̀ ìtìlábù wà mí lé ilé wa permitted nítorí pé láyà wọn sọ̀hábà náà ni eré ilé ìsìnkí ni kó sẹ́lẹ̀ a sì rẹ́rì kan dàrẹ́tì tó lè sọ fún wa pé tẹ́ ẹ bá ti rí pé wọ́n bá ti rí oṣù nílùú kan gbogbo ẹ̀yìn gíní gbogbo ẹ̀yìn ayé ẹ̀mọ́ sí gíní ẹ̀mọ́ gbàwẹ̀ lọ kálábá rírò ẹ̀rí yẹn ni àbá ní pé irú eléyìí náà sí gíní kò tọ́ àmọ́ torí pé gíní àrírò ẹ̀rí yẹn kálukọ́ wa gbìyànjú pé arafa bí tó ní pé ẹ máa lọ kẹ́ni yóò ní lá ibùrátá bí tẹ̀lá fìlẹ̀mọ̀tọ́lẹ̀ ní wòye sí pé ìlú yìí oṣù tí wọ́n yọ lágọ́ méjì alẹ́ àwọn ilé ìyọ lágọ́ mẹ́fà tí wọ́n bá fi lè ti rí nílùú kan ó bá wà báńdì lérí gbogbo ayé kọ́ńtà kẹ́ni kọ́ńpà rẹ̀ níjọ yẹn lórí àwọn tẹ̀lá bò lọ́sẹ̀rẹ̀ láyé àwọn sọ̀hábà láyé ànágbà muhammad tàbí mọ̀fẹ́kẹ́ ní ní tó burú ìgbà tí wọ́n jagun jásọ́tọ̀lá sáàbìtà tọ́nà wọn bá ti lé àwọn gẹ̀fẹ̀rí lọ sílé tí wọ́n padà sílé wọn lẹ́ni tí wọ́n sẹ́gun rẹ̀ tí ojúṣù tí wọ́n lọlé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wàhálà táwọn sọ̀hábà ṣe lórí ogun yìí tọ́ àwọn sọ̀hábà wọn padà sílé kálukú lọ sinmi wọ́n délé báyìí ni ìránṣẹ́ wá bà nẹ́bí sọ̀lá àṣọ́là pé lọ́lọ́run tó bá wọn sọ pé ẹ lọ pàdé àwọn kíni àwọn ìyàwó ní dábẹ́rù mọ̀dínà torí pé àwọn ìyàwó ní àwọn ni wọ́n jẹ́ agbódegbà fún àwọn aráàlú mọ́ká tí wọ́n fi láǹfààní àti tún ráhàn mùsùlùmí se lọ́sẹ́ díẹ̀ níbi ogun yẹn bó ti rẹ̀ bá àwọn mùsùlùmí padà sẹ́gun wọn lálẹ́bí wá sọ bá àwọn mùsùlùmí jọ́nà náà pé ọ̀rẹ́ nìkan jáde bí lọ́sọ fún wọn pé gbogbo yíò fàláyùsọ̀lẹ̀yánà áhàdókòmọ̀ ìlà bíbà ní ẹ̀kùnrin ìzọ̀ ipí bẹ̀ẹ̀sẹ̀ délé ẹ̀lẹ́ ẹ̀tún gbé ìdáyí padà a lọ jà wọn bà ní kùnrin sọ ní kíni lókun báyìí nísìn báyìí ẹnì kankan nínú ọgbọ́dọ̀ kọ̀gbọ́rọ̀ kí ìrún alásàrí mú lé àyàbíkó kí ní gíní láàrin àwọn ìbànúkùnrin sọ àwọn sì ń pẹ lẹ́yìn ìlú àwọn sọ bàbá bẹ́ta kálukú lọ sọ́hùn nígbà tí wọ́n dójú ọ̀nà ìrún alásàrí bá wọn lọ́nà tọ́tẹ́lẹ̀ fún fi ìmọ̀ ẹ̀bẹ́ ìnà kọ́ọ̀lá bá dùn àwọn kan nù wọ́n sọ pé ah, ẹ akírun o ẹ ọ̀rọ̀ a gbọ́dọ̀ kí àlásàárì lọ kí nígẹ́ ni ní ẹ̀kúnlé àwọn àbàní sọ. sílẹ̀ òkè tá a bá dẹ̀ wọ̀rọ̀ yẹn lóòótọ́ àbẹ̀ ní kó kí ni ó súnmọ́ pé ẹni ẹgbẹ́ kírun o àbí láàrin wọn lójú kí ni àwọn kan ní ànábì sọ̀rọ̀ yẹn ni o ìdá ànábì gbà lérò gbà ní pé ọfẹ́ ká yára káìtì ká lásàrí bára lọ́rùn kò sọ fún wa pé pé bá ní ká yára dọ́rùn tí ìrùn bá bára lójú ọ̀nà kò ní kí nítorí pé tásìkò bá ti tó ìyẹn ti ìyẹn máa àwọn kan bá ti gẹ́ni àwọn bá kí ti wọn àwọn tí wọ́n ní pé gbólóhùn tá ànábì sọ pé ó wà yẹn làwọn ṣe gẹ́ni sọ sẹ́yìn pé àwọn tí wọ́n lo gbólóhùn ànábì yẹn wọ́n lẹ́rìí àwọn tí wọ́n tó ní akírun sásìkò rẹ̀ náà àwọn náà ṣe yẹn pẹ̀lú bí làákàyè kálukú sí wọn wọ́n sì kíni wọ́n fi yọ ọ̀rọ̀ yẹn jáde ewé eléyìí nísìnyí kò sí kò sí tó burú bẹ́ẹ̀ mẹ́sìn tó bá ṣẹlẹ̀ irú tìláàfù báyìí ọ wọlé nínú ẹ̀sìn wa torí ẹ̀ ni pé mùsùlùmí agbọ́dọ̀ sọ̀kan a gbọ́dọ̀ dà gẹ́gẹ́ bí àwọn tó ṣe pé ànẹ́bí bá níjọ́ kìíní àná tẹ̀sìn wọn yàtọ̀ lónìí ìbẹ́nu wa ti ń ṣe ṣéwù ń bẹnu wọn tó ṣe pé àpá ní ń kí ló lè ti fi ń sàpá ìta bá ti sọ fún bá àtakò rọ ọlọ́run kọ́takọ́ta nẹ́bí yóò ṣe kẹ́ni yóò ṣe àpá ní ń sìn òkú ṣe kẹ́ni kò ṣe ó ní àwọn yìí là nẹ́bí wa ìjọba rẹ̀ fún wa láti kẹ́ni ó sì rí bí wọ́n ní mẹ́nu kùránì wọ́n mẹ́nu pé ànábì ní kíkà ìta nẹ́bí wa kọ̀ ìṣe ń bẹ láàrin wa lónìí ẹ̀sùn wa ti pín yẹlẹyẹlẹ ọba ń tẹ̀síwájú wọ́n ni hánà anábì tó kọ̀ fún wa pé ká má ju àwọn tí ẹ̀sùn wọn pín yẹlẹyẹlẹ yìí anábì wa ló kí ni ọlọ́run ní ẹ má dà bí àwọn tó ti pé wọ́n pín yẹ́lẹ̀yẹ̀lẹ́ níbi ẹ̀sìn wọn wọ́n tó ń se yapa ẹnu nígbàdí máa jẹ ahun mọ̀lúgbà yìí náà tó lẹ́yìn ìgbà tí ìmọ̀nà ẹ̀rí tó ti hàn sí wọn tòun ti bẹ́ẹ̀ náà wọn ò sẹ̀sìn ẹyọ kan tòun ti bẹ́ẹ̀ náà wọn ò gbọ́ra wọn yé ajọ́sí pé ní tí ọ̀rọ̀ bá kílẹ̀ síyàn tẹ́rì bá hàn síyàn téèyàn bá tó tẹ̀ lódodo kí lè yẹn wọ́n tẹ̀lé gbà yẹn ìfẹ́ ẹnu ajẹ́pẹ́ náà sọ́ra àti ẹ̀wò dí kí ni wọ́n tẹ̀lé ìfẹ́ ẹnu torí pé ọlọ́run ní pé ọ̀rọ̀ kílẹ̀ sí wọn ọ̀rọ̀ rẹ̀ sí wọn gbegede tòun ti bẹ́ẹ̀ ni wọ́n tún ń yapa ẹnu níbi ẹ̀sìn ọlọ́run bàálà wọn ò sẹ́sìn ọlọ́run bàálà ni wọ́n ṣe kálukú ń ṣe ẹ̀sìn ọwọ́ rẹ̀ ọlọ́run ní àmọ́jọ wọn tí mùsùlùmí ọba ti papọ̀ lónìí níbi ẹ̀sìn kan níbi ìjọba kan ajẹ́pà àtijọ́ wọn ayépa ti gbọ́ wọn ààyàtọ̀ síra wa mùsùlùmí ìjọba àkọ́mí máa ń gbéyàn mùsùlùmí ìjọba àwẹ̀kẹ́ ni ẹ̀mí ó kì ń gbéyàn ẹ̀mí ó sì gbéyàn bí kwá ń sin lọ́wọ́n ọba àlá ẹ̀mí ó lè gbéyàn náà bí kwá ń sin lọ́wọ́n ọba àlá bó lẹ̀mí ó sì gbé ọ ìwọ́jẹ́ yẹ̀wú nínú abọ́jẹ́ náà sọ́ra ẹ̀mí ò kì ń gbéyàn tọ́ àwọn mùsùlùmí ìjọba pé ọlọ́run tó lè sọ òfin ẹ̀sìn kankan lẹ̀ fẹ́ni kankan mọ́ lẹ́yìn anábíwá muhammad àwọn àgbẹ̀gbà pé àwọn míì tó ń ṣe gé ni wọ́n tó ń gba revolution látọ̀dọ̀ ọlọ́wọ́n bàálà láti jọ wọn nàṣọ́rọ̀ àti yẹ̀wú díò ọlọ́sìn ni ká mọ́ jọ wọn ọkọ̀ fún abẹ́ ká mọ́ jọ wọn ọlọ́run bá tó kọ̀ fún abẹ́ gẹ́ni wọn hàánà bákan náà ọlọ́run bàálà tó kọ̀ fún wa pé ká mọ́ yàpẹ̀ ẹnu níbi ọ̀rọ̀ ẹ̀sìn àtọ̀rọ̀ ayé wa pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó kí ni pé ọlọ́run ní ẹ̀dì mọ́ okùn ọlọ́run àwọn ní okùn ọlọ́run ọba bẹ̀rẹ̀ ni pé ẹ̀dì mọ́ tí ọlọ́run jẹ̀mí lápapọ̀ ìyẹn ni pé bá àwọn apákan yín ní ó dì mọ́ tí ọlọ́run àwọn apákan ò dì mọ́ ẹ mọ́ sọ pé tí kòránì ewé nísìnyí ọ̀bá àsìkò yìí mu àsìkò civilization àti kìnnì làwà yìí ẹ mọ́ sọ bẹ́ẹ̀ wà á tẹ́sí mú bihabdilá ìjẹ̀mìyà tí ìrọ̀ ọlọ́run ọba ní kẹ́mi sì gbèsè ayé lápapọ̀ kọ́mọ̀sí yàtọ̀ láàrin ọlọ́ni wọlé àtàfàràkùrù ẹ mọ́ yà lọ́tọ̀ọ̀tọ̀ hátà tó fi débi àyọ̀rọ̀ ayé yẹn mọ́ yà lọ́tọ̀ọ̀tọ̀ nínú pọ́ǹtì ẹlẹ́kejì òun ni pé àwọn tí wọ́n síwájú wa ẹ̀sùn wọn pín yẹlẹyẹlẹ ni ẹ má jẹ́ kẹ́sìn tí wọ́n ṣe kẹ́ni ó pín yẹlẹyẹlẹ ẹ̀sìn wọn ti wá pín yẹlẹyẹlẹ lónìí àṣẹṣẹ ẹyọ kan kọ̀dẹ̀ sí tó pínwájú ìfẹ́ ẹnu lọ kọ̀dẹ̀ sí tó bíbẹ̀ ẹnu ju bí tó yẹ kò sí tó pínwájú bídíà lọ kò wá sí tó bí bídíà tó kémi lọ tó ju bẹ́ẹ̀ lọ. ọ̀lá ìbídí àlùkù wa ẹni gbà pé a lè ṣe sọ́ra a lè ṣe gíní ogun sọ́ra a lè ṣe ogun mọ́darí kan ó gbà pé ọlọ́wọ́n ọ̀pá ájò wíkásógun kan ẹnìkan sọ pé ni àlọ́lọ́wọ́ ọbọ̀ ò ní àti kí ni kọrọ ájò burúkú yẹn ájò bá gbà wọlé ni pé kọ́rẹ́ yẹn lògùn kẹ́ẹ̀lú panadol extra fún àbí kẹ́ẹ̀ fún lágbòmù ájò tọ́nà ọmọ ọ̀kọ̀ ni pé ájò pé ni kéèyàn máa kọ́ fẹ́ jẹun kọ́ lọ síṣẹ́ kéèyàn náà rí kọ́sítọ́mọ̀ pẹ̀lú kọ́sítọ́mọ̀ kọ́ wá sí kí ni kọ́rajà ọlọ́wọ̀n kan ló yẹ̀wò àmọ́ ájò pé ayé ò sí dágbé àràgbélagé àràgbélagé àwọn ẹ̀kẹ́ ni wọ́n gba eléyìí sínú ẹ̀mí nínú ìgbàgbọ́ wọn pé èyẹ́ gbọ́rọ̀ ráyé gbé ni mo ló ti wá rà ọ́rà látọ̀dọ̀ àwọn èṣù látọ̀dọ̀ àrìjẹ̀nú ọlọ́run tó dáyé ní sóní ẹ̀rà akẹ́ tó ni ẹ máa gbé ni ẹ sáà ti sẹ̀sìn mi ní pé ẹ̀sìn ráyé kò bá dáa kí lọ gbèrà ẹbẹ́ tí èṣù ẹlẹ́bẹ̀ ra ayé wọ́n wà lọ sẹ́bọ̀ wọ́n sógùn mọ́dàrí kan ìṣọ́ra ìṣójú ó ti ìṣọ́rí ìyọnú ayé ìyọnú àwọn àgbà ó ti àwọn àgbà tó ti kú ní àbáwọn ìtẹ́bẹ̀ láyé kí ó sì yọnú ọlọ́run bàmọ́ ilé yìí ni ẹ̀sìn wọn ti pín yẹlẹyẹlẹ ìsìláàmù kọ́ nìyẹn mọ́ kọ́lọ́kọ́mọ́sà sọ wá bẹ́ẹ̀ torí ẹ̀ ìsìláàmù ọ̀fẹ́ ká jọ wọn àwọn náà sì ń pè wá gbogbo kìnnì ká padà síbi tá ànábì mú wa ká padà sí rí ẹ̀sìn kan tá ànábì mú wa ìgbàgbọ́ kan tá ànábì mú wa eléyìí ni ò ní jẹ́ kí kí ẹ̀sìn ìgbésí ayé wa gan náà kóhun náà di mọ́lúkóṣù kọ́ dàrú wa lọ́wọ́ kọ́lọ́mọ́ ti gbésí ayé nìkan wọ́n dàrú ọlọ́mọdé sì wọ́n dàrú subhanaka allahumma wa bihamdik ashhadu an la illa anta astaghfiruka wa atubu àwọn ọ̀rọ̀ onírúurú ọ̀gbọ́n náà kọ́nà wà ní ìwà àtàwọn tó lọ́tọ̀ ìwà lára àwọn olórí dáadáa àti àwọn náà tí ìgbọ́rọ̀ tó fún àǹfààní àti ọ̀rọ̀ ní abẹ́ ìgbàlejò ìyàwó. Àmọ́ mo rí àwọn ọ̀pọ̀ ìlú àti bàbá kan ó ṣe dáadáa táwọn ọmọ tó ń pàtó àwọn ọmọ tí mo bí wọ́n fún ọ lóde mà tó wọ́n lọ wọ́n wá ní àbàbà ọ̀sán mẹ́wàá lọ́wọ́ máa sọ ẹni bá ti ṣe dáadáa kan tí dáadáa mẹ́wàá ló máa gbà ọlọ́run bàbá wa sọ sí ibi tó ń bì. ọlọ́run ti gẹ́ni. ọlọ́run bàbá wa sọ sí ibi tó ń bì. ìgbẹ́jọ́ ìgbẹ́jọ́ lágbo ẹ̀ ìbàmù. Ah, gbólóhùn tí àwọn ọmọ yẹn sọ gbólóhùn yẹn kò dáa tó kò dáa tó kìí sí pé a lè fi bẹ́ẹ̀ sọ pé ẹsẹ̀ bẹ̀m̀bẹ̀ àmọ́ kò dáa kí mùsùlùmí ọmọ sọ bẹ́ẹ̀ kọ́dà ní pé ọlọ́wọ́ bá sọ ìpìlẹ̀ ládá ni pé mọ̀já bilhassan fada wà á ṣèrò àmfààlìyà ẹni tó bá ṣẹ́ dáadáa kan àdéhùn tó lọ́nà sẹ́ni pẹ́kẹ́ ni òun ó fi mẹ́wàá rọ́pò rẹ̀ but ó jẹ́ yíwa kí mẹ́wàá yẹn náà kọ́ ni ó ti dé ibẹ̀ takú yóò tún máa ṣe ni yóò máa pọ̀ sí aláhásábì ní ìyá tẹlifáì lérí òdiwọ̀n àníyàn ẹ̀dọ́gẹ́ni ẹ̀dọ́sẹ́yìn bá ní ẹ̀yẹ̀ wá ti pé ládá ìrọ̀sẹ̀ gẹ́ni ló sì fi pọ̀ sí àbí iṣẹ́ tó bá ṣe ní bíṣẹ́ yẹn bá ṣe rí bá ṣe fi wúlò sí àtàsìkò tó bá ṣe sí tó bá ṣe fi rí yóò jẹ́ kí ládá ìrọ̀sẹ̀ gẹ́ni kọ́ ju bẹ́wà lọ anábì sọ níbi pé yóò padà dé kíni yóò padà dé sábò òmìnira yóò dé ọgọ́rùn-ún méje ẹ̀sán tọ́lọ́wọ́ fi sọ fún yàrá ládàá lọ́gbìn yàrá lọ́gbìn ìṣẹ́rìí kan torí ẹ̀kẹ́ wá ní mẹ́ ẹ̀sán mí ẹ̀sán ogún ọlọ́run òbísàn fún yín ọ̀dà tó kọ́lá kẹ́ ní pé ẹ̀sán àdìpẹ̀lẹ́ ẹ̀sán ọlọ́run òbísàn fún yín eléyìí wọ̀ ẹ̀dí sọ̀pọ̀tì ẹ̀ bọ̀dọ̀ wá ní mẹ́ mẹ́ ogún ọlọ́run òbísàn fún yín kò sí náà sùn tọ́dá kọ ogún dàrẹ́ kò sí ẹ̀rí tọ́dá kọ ẹ̀sán ogún mẹ́wàá lọ́dá kọ yọmọ wa lékún yọmọ wa lékún kò wá ní pé báyìí tẹ́wàá tó wá ní mẹ́wàá okun ní kọ́lọ̀ ń se fún ayẹ́pẹ́ ẹ̀ ti ṣe kí ni ẹ̀ ti ké síbi kan nìyẹn ẹ̀ ti dáadọ́ síbi kan so ìtẹ́yìn ọ̀sán tó dáa jù nínú ṣẹ̀rí ọlọ́run òun ni pé àdìpẹ̀lẹ́ ẹ̀sán ọlọ́run ṣe kí ni ọba wa yẹn so kò jẹ́ bí kọ́dà ẹni tó ti pé àtúntò pé ọlọ́run sàn lẹ́sàn mẹ́wàá gan a kàn sọ ní kí pé a sọ ní pé jazmọ́ pé ó rí bẹ́ẹ̀

ọlọ́mọ kọmọ́ sáà fi ọ̀rọ̀ yẹ̀ yí wa wallahu ta'ala a'lam náà obìnrin ẹ́ ó ṣé ni tó ní afárá ti di ara ìyàwó ẹ̀ ẹ̀yìn tó ní bàbá láti ìhà láti bọ́ ìyàwó ẹ̀ nìkan ní lórí lórí èdè ìjáde ìyàwó ẹ̀ ó sọ pé ẹni tó bá ní bàbá lórí ìjà ìjà ìyàwó ẹ̀ lè jà kò sì bá ní bàbá ìtàbà yẹn sọ̀tọ́ ní ìjábù kó lé kí lọ́gbà lọ́rọ̀ pẹ̀lú ìjábù kó lé àti jú sí ọgbọ̀rọ̀ sí kó lé tọ̀ ó ti yé wọ́n ní àwọn ọgbọ́n tí àbá kan sọ pé ìjábù kó lé bóyá sí sí wáàsí ni àbí kan sọ̀rọ̀ ọgbọ̀ lẹ́tọ̀ náà ni àwọn sọ wà náà wọ́n ní pé àfáàkan ni pé ìjáàbù méjì lọ́wà ìjáàbù tó ti pín ọgbọ̀ gbogbo ara yàtán àti ìjáàbù pé èèyàn ara bo díẹ̀ nínú ara yẹn ó ní ìjáàbù tí èèyàn gbogbo ara yẹn tán òun ni fún ẹni tó bá ní kápá láti jẹ́ kí ìyàwó rẹ̀ ṣe kí ni ọmọ dààmú tí ọmọ fún lọ́wọ́ tí ó máa jẹun ọ̀fẹ́ tí ò ní ṣiṣẹ́ tí ò ní ṣe wàhálà àbí tó bá ṣiṣẹ́ ní iṣẹ́ ní wọn bá ní oṣù kí ni ló ṣe. ó ní pé ìjáàbù tọ́jẹ́ ti gbogbogbò àtọ́jẹ́ ti páàtì kan òun ni pé ẹni tí ò rẹ̀ kí ni ẹni tí ò bá ní lágbára ìsọkúsọ ní sọ ìsọkúsọ ní báyìí sọ. ó ti ẹsẹ̀ ara mọ́ gbọ́dọ̀ wà sábà bẹ́ẹ̀ bọ̀gbọ́dọ̀ wa kọjá lọ lẹ́ bá gbọ́ ọ̀sìn tó burú àwọn ọmọ ìlú sí gbogbo lọ́sọ̀kúsọ ní sọ. àṣẹ ọlọ́run ọba lórí ọ̀rọ̀ jáàbù ẹyọ kan náà ni kò pé méjì kò pé méjì gbogbo obìnrin wọn gbọdọ̀ bu ara wọn ni àṣẹ ọlọ́run ọba nìyẹn torí ọlọ́run ọba àlá ni pé wàlá ìbòdí iná sí iná tàhún na ìlà máa bọ̀ ara mi nìyà ẹ̀yin obìnrin ẹ gbọ́dọ̀ fi ẹ̀sọ́ yín hàn ẹ gbọ́dọ̀ fi ẹ̀sọ́ yín hàn kọ́dà àwọn bí tẹ́lẹ̀ fẹ́sọ́ sí ẹ gbọ́dọ̀ fi hàn ìlà mẹ́sọ̀ hàrà mẹ́rin àbí tó bá hàn náà ọlọ́run tó wá tẹ̀síwájú ọlọ́ni wà láì bùdí ẹ gbọ́dọ̀ fi ẹ̀sọ́ yín àyàfi ọkọ̀ yín nìkan lórí lórí máa rí ara yín ọlọ́run tó wá ká lọ ó ní àbáwọn bàbá yín àbáwọn ọmọ yín wọ́n lè máa rí ara yín àbáwọn ọmọ ya yín lóbìnrin àbáwọn ọmọ ya yín lọ́kùnrin ni wọ́n rí àwọn ibìkan lára yín lórí gbogbo ẹ̀ náà ní rírí yẹn ní àwọn rírí kan ọmọ níwọ̀nba àwọn rírí kan lè jẹ gbogbogbò rírí gbogbogbò ọkọ nìkan ló lè rí gbogbo yẹn rírí tọmọ níwọ̀nba tọ́jọ́ bí ẹ̀ sọ kéèyàn orí bí láti bí orúkún wá sáré báyìí láti bí Eh, ọwọ́ ọkà ìwá bí eh, ọmọ kàbáyì láti bí gbáyà sókè báyìí àwọn bàbá yìí lè máa rí yìí àwọn ọmọ ìyá yìí lè máa rí yẹn igbáyà báyìí sókè ẹsẹ̀ wá sísàlẹ̀ láti bí erúkú wá sísàlẹ̀ wọn lè máa rí yẹn à ń bàbá tọ́wọ́n bá ti bàlágà torí pé tí bá ń wo owó bíbà yìí tó ń bá ti bàlágà ní àdẹ́hùn náà mọ̀jẹ́kùn àmẹ́ni tá a túnlẹ̀ fún kọ́ máa wo gbóró yìí ní ọkọ rẹ̀ ó tó bá fẹ́ wò láàrin àwọn ẹ̀kọ́ tó kéde kọ́ máa wò torí ẹ̀ ni pé ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba ni pé wọ́n gbọ́dọ̀ fi òun hàn sẹ́nì kankan gbogbo àwọn kan yóò wò ni òun tó le jù ní láti fi orúkú sí síbi dodo eléyìí ni ọkọ̀ nìkan ní orí ọlọ́run tó tó pa wọn láti ẹ̀bọ̀ mi ọlọ́run ni wọ́n nínú àlèhínná ní jẹ́lá àbíbìhínná ọlọ́run ni eré anábíwá muhammad sọ fáwọn ìyàwó rẹ sọ fáwọn ọmọ rẹ wọ́n ni sáà almúminin wọ́n ni sáà ilmúminin so báwọn gẹ́ni àwọn ìyàwó àmúmi ní yudnina alayhinna min jalabibihinna pé kí wọ́n máa gbé jìnnì báàbù wọ̀ lára kùránì ni wọ́n máa gbé jìnnì báàbù wọ̀ so wọ́n máa gbé jìnnì báàbù wọ̀ ni tí ó bu ara wọn ni pàápàá jùlọ ọlọ́run tó ń bolo fi ẹ̀sọ́ ara yín hàn ó dìde eléyìí gbogbo mùsùlùmí tọ́jọ́bìnrin lọ gbọ́dọ̀ bo ara rẹ̀ ojú nìkan òun ní kíni ní ìyàpẹnu ń bẹ lérí ẹ̀ irú ìyàpẹnu eléyìí sì ni ọjọ́ kíni ọ̀tọ̀ àmọ́ká ìyàpẹnu ń bi pé ìjà àbùkù lè kàn bẹ jùsí yìí bẹ pé ìkan gbogbogbò àwọn àkàlà lè máa rúsọ tí báyìí lọ ó ti yé eléyìí sọkúsọ gbáà ni eléyìí ni ìgbapanu níbi eléyìí ni ó ti dà gẹ́gẹ́ bí tàwọn kí ni àwọn nàṣọ́ra tọ́lọ̀ ní pé lásìtà mi ni wọ́n rí ànẹ́bí ò sínú wọn so báàrin yẹn sì jẹ́ nìyẹn torí ìdí eléyìí ni pé kọ́lọ̀ kó sí rọrùn fún bá mùsùlùmí láti ká lè pa àwọn ìyàwó wa láṣẹ kí wọ́n máa bo gbogbo ara wọn torí pé eléyìí náà ni ó jẹ́ kíbi náà ṣe kí ni kọ́ dínkù láwùjọ wọ́n àwọn náà mọ fìtínà tí wọ́n ń fa àwọn obìnrin ṣe láwùjọ lónìí adẹ̀mọ wàhálà tí wọ́n ń dálẹ̀ obìnrin náà fi ń pàtẹ òun náà fi ń polo kọ́nà tó máa polo súùtì wọ́n lóbìnrin wọ́n fẹ́ polo ọsẹ wọ́n lóbìnrin torí kí wọ́n máa pé fìtínà ni wọ́n ojúṣe ọlọ́run ọba ó ní almaria olóbìnrin isa akabalat istashrafa aṣe ìtọ́ tóbìnrin bá kọjú sí ọ

wọ́n náà tó wó kékeré ìwọ̀n tó dára bẹ́ẹ̀ ni o ti rí ládàra tẹ́lẹ̀ kí o sì múra kò wú ọ lérí ìgbà tó wá múra yẹn yóò wá lékè ni yóò wá mú ọ lérí ó tó wá gbà á nǹkan bẹ́ẹ̀ èmi nìkan tán kò ní kankan wọ léètì débi sẹ́jọ́ yẹn pàápàá jùlọ tí èyí bá ṣe pé iṣẹ́ ọkọ̀ ojú mi ojú ọ tó bá jẹ́ pé iṣẹ́ pé òun ló ní fúnra wọn ìgbádùn lọ ní tó bá ní promise pé òun ń bọ̀ wá òní níbẹ̀ lásìkò yóò tó lọ́jọ́ kí wọ́n wá sí ilé ẹ̀rọ ìṣẹ́jú àbóhùn ó ní ẹni pé ibi tí a máa jáde lọ́ngbà mí ni tó bá pàdé obìnrin báyìí tó bá rí obìnrin báyìí ẹni mẹ́ta ọ̀dọ̀ ara yín pẹ̀lú tọ́wọ̀ bọ̀ tí ò bá wọ̀ kú wọ̀ ní ìwọ̀nba ní òṣèké ni lọ́dà mú ẹ̀ mọ́ ìwọ̀nba lọ́dà mú ẹ̀ mọ́ kọ́nà tó bá síjú lẹ̀ ìwọ̀nba lọ́dà mú wa mọ́ wọ́n ti lé àmọ́ tó wáyé pé ara rẹ̀ tó bá gbé ara rẹ̀ lọ́kọ́lọ́ wọ́pọ́ ní ọ̀gbẹ́ bọ́lọ́ sí kéré kan ò ní gbádùn ṣùgbọ́n àlàmà fàní ti mẹ́bí kíní bí ọba ti lè ṣe ní kọ́mọ tọrọ kọ́lọ̀ jẹ́ kọ́lọ̀ kíní kọjú ọ̀rọ̀ ọ̀rọ̀ gbóhùn kò sí dáadáa mẹ́ o kò sí dáadáa mẹ́ kọ́lọ̀ bá kọ́mọ́sà kó níbi àbúrú yẹn kí ni ìbéèrè yìí ọbẹ̀ nígbẹ́rẹ́ èèyàn kórí kiri kọ́dà ẹni tí tí èsì gbogbo ya ń borí lásán àmọ́ kò bu ara bákan náà gbogbo wọn ẹni tí ń borí kò yíò tí ò bu ara bákan náà ni wọn lọ́dọ̀ ọlọ́run bàálá ẹ̀ṣẹ̀ ni ọlọ́run wa mọ yí àtọ́ lè sikiri tó lè fi jẹun kọ́nàkọ́sọ yorùbá borí kì fún gbogbo wa ẹ̀ṣẹ̀ ni àwọn wa sọ pé kí ni ìyàkan ní bẹ pàtó fún wọn. àfi àtọ́nà ọba aláàbáṣe ala tó bá dájá ọkùnrin torí àdẹ́bí sọ àwọn ọ̀rọ̀ tó le nípa pé kọ́bìnrin wọn bó ṣe fẹ́ kọ́kà kí bó ṣe fẹ́ kọ́kọ́ wọ̀ sọ kọ́kọ́ múra. àdẹ́bí sọ kan ó ní pé àwọn méjì kan ó ní sin fáàlì mi ní àlì náà ó ọjọ́ méjì kan bẹ nínú ọmọ náà ni ó lóun ni tó ṣe pé ẹ máa rí wọn wọ́n máa ní wọ́n máa ní ẹgbà lọ́wọ́ tí ó mọ̀ bí náwọn èèyàn lọ́bọ̀ sàbòsí fún wọn náà ni wọ́n ní sí onílẹ̀ kejì ó ní kíni àwọn ní yàtùn àárí yàtùn àwọn obìnrin kan ni wọ́n wọ́n wọ́ sọ àbẹ́bẹ́ sí wọ́n sọ ẹ̀wò náà sí kíni ni wọ́n wà òun náà ni wọ́n wà máìlátùn orúkọ bá lọ báyìí wọ́n máa mì ní wọ́n jẹ́ gẹ́rin wọ́n máa mì ní èrí wọn náà sì máa mì tẹ́lé wọn anábíwá rú ìwọ̀n sọ́lọ́lá àríwọ̀sálà tó fi délẹ̀ ó ní gbogbo ẹ̀sọ́ fún ọkọ̀ máa náà ni wọ́n ọlọ́mọsíwá lọ́mọ náà tó dẹ̀ ni pé èyí tó dáa jù tó dẹ̀ jórí rẹ̀ bẹ́ẹ̀ ní ẹ̀sùn tí ń bẹ ni tó mọtí bẹ́ẹ̀ irú bẹ́ẹ̀ bí ọtí ṣe burú láti mú bẹ́ẹ̀ náà ni ìsira alẹ́ burú ẹ̀sẹ̀ náà ni méjèèjì méjì sí lágbára lọ́lọ́ kọ́lọ́mọ́sá sọ akóbẹ̀ last question. ẹ̀kan. Lagos ti ní Jimá lónìí, ẹnìkan ló bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ àti ìmọ̀ ìṣẹ̀lẹ̀ láti lórí wọ́n sọ pé bóyá ní pẹ́tẹ́lẹ̀ tó wà ní ọ́fíìsì tó wá tó àsìkò ìlú ìwádìí lórí àbáfíà ní ìdílé wa bẹ̀rẹ̀ ní iṣẹ́ kan pé káríbáni ṣe ilé ìwé ò ló wà ọjọ́ ìgbòho tí ènìyàn wá bọ́ mọ́ ènìyàn lọ́wọ́ ẹ̀gbọ́n àbọ̀ ẹ̀rọ sọ pé lẹ́nu ẹ bá padà lọ bí ìyẹn bí òde iṣẹ́ ìyẹn bẹ̀rẹ̀ lásìkò yìí tó bá tó wá padà lọ lọ bí ìyẹn tó lọ dá tí ò tún jọmọ ẹ̀ tó iṣẹ́ tó lọ bẹ yìí pé kò lẹ́wọ̀n yẹn. ọ̀gá rẹ̀ bẹ̀ ọ̀gá rẹ̀ bẹ̀ àbí. ọ̀gá rẹ̀ bẹ̀ olùrọ̀ tó páyà ẹ̀sùn ọlọ́run ìgbà àti ìfún ìyàgbé rẹ̀ pé ìgbàdàgbẹ́ tó kú ọ̀dà ìsìn wọ́n á dúró lóun náà lọ́wọ́ ìgbé ara náà wọ́n lè fi mẹ́sẹ̀gì yẹn ìwọ́n á ní òkè òun kó wọ́n ní àkùdá ìjọ ní ilé ìṣe ìjọ lọ kú ní náà ìyẹ́dà sọ fún yà mẹ́sẹ̀gì ẹjọ́ kò sí pọ̀ pé wọ́n ní ìjẹ̀ náà máa nà ó lẹ́wà ó dé ọjọ́ ọ̀dọ̀ kú ni a ní fún mi adéṣọlá mi rẹ̀. ọlọ́dúnrún lóòótọ́ ni pé ń bẹ nínú ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam pé man sami'a an-nidaa ولم يجب فلا صلاة له anábì ni ẹni tó bá gbọ́ tí wọ́n Si pè ọ́n tí ọ̀wá jẹ́ pé wọ́n tó bá padà kírun yẹn kò ní ní ọ̀rọ̀ ọ̀rọ̀ anábì tó wà dàrẹ́tì tó bá padà kírun yẹn kò ní ṣégin kò ní ní ọ̀rọ̀ anábì sọ fún ẹni tó jẹ́ abọ́jú nígbà tó ní ká anábì ọyọ́ ńlá fún un sọ ọmọ ń gbọ́rùn ó ní bẹ́ẹ̀ ni alábìnrin pé wàá ni o ọmọ bá mọ́ra ẹni tí wọ́n fọ̀ wá ó ṣe kẹ́ni ó wà mọ́ gíláàsì wá kírun ó túmọ̀ sí pé ọ̀rọ̀ kálọ kírun jàmá ó ó tá a bá sì gbọ́ tá a bá dáhùn ni aburú wọ́n ẹ̀sùn kan nìkan láti gbóríbi àwọn èèyàn kún wọ́n wá lọ sílé àwọn mùsùlùmí kan tó ti pé àwọn nìwé wá kírun wọn jàmá kún wọ́n lọ sùn ilé ní mọ́wálé òun gbà lérò bẹ́ẹ̀ wọ́n rí kílódé dáná bí òkú àwọn àṣẹ wọ́n ní kílódé wọ́n pé àwọn obìnrin bẹ́nu lé àwọn ọmọ bẹ́nu lé tí wọ́n ti lè wà wọn kírun wọn lásì tó bá sùn ní mọ́wálé kí àdáwọ̀ ṣẹlẹ̀ sáwọn ilé kò ní jẹ́ pàmà tí wọ́n ní ẹ̀tọ́ sí ànìkan lọ́sẹ̀ gẹ́ni ìrìnàjò rẹ̀ torí ìdílé ọ̀rọ̀ yẹn lẹ gan tó ní ba nǹkan jẹ́ tó lè ba nǹkan jẹ́ ẹ̀sìn yí ẹ̀sìn rọrùn ni ẹ̀sìn àlàáfíà ni ó ti yé ká fi ká sáré sí nǹkan yẹn tó bá yẹ fún yóò bá nígbà yóò máa rí bẹ̀rù ojoojúmọ́ o lórí ọ̀rọ̀ ìgbẹ́ni nǹkan yẹn lè ba nǹkan jẹ́ ni nǹkan lánlá so tó fẹ́ jáwá bẹ́ẹ̀ tó fẹ́ kíkọ́ ẹ̀rọ kan ara jáwá wọ́n sì ní wa ìtọ́ jáwá bẹ́ẹ̀ táà sì rí option táà náà sì gbé ẹnìyẹn lé lérí wa fún àkọ́mọ́ yẹn pé kọ́mọ́ jà sí pé ní ọ̀gá ni in tí ó ti bẹ̀ jáde aburú ńlá ni kásìkí ni káyanjú rẹ̀ tán ká tó lọ kí wọn ọlọ́run fún ẹni skills nígbà yẹn àmọ́ pẹ̀lú mọ́jà torí ni ọmọ lè ra wọn. ẹni tó anẹ́bí sọ̀rọ̀ lọ́la ni pé tá a bá ń parí ìjà fáwọn èèyàn tí wọ́n ń jà lọ́wọ́ alimọ́lẹ̀ kí ni alimọ́lọ̀ kí sọ̀rọ̀ bí yọ̀ǹda yẹn fún wọn torí pé ó mọ̀ ìjà ní wàhálà tó lè nínú gbèsè ayé àwọn àbí tẹ bá rí pé ọ̀rọ̀ ọ̀nù kẹ́ bílẹ̀ àbí tẹ bá rí pé kẹ́ ẹ̀kẹ́ tó padà wá gan ẹ lè má rọrùn ẹ̀yẹn yẹn ju dáadáa mọ́ ọdí ẹni kẹ́ ju ẹ̀tàn kẹ́ tó lọ kírun ó ní tó dé tó kíni tó kò sí ó ti fún ẹni tí ìrùn àti oúnjẹ alẹ́ rẹ̀ bá ti kíni tó bá ti dé tó sí. ó ti yẹn sọ lásán látàbí àdúrà ti tọ́ àmì. so a gbọ́dọ̀ kírun nígbà tó jẹ bá ti kíni tó bá ti rẹ́dì tó bá ti rẹ́dì. ó jẹ rẹ́dì nísìnyí ọwọ́ ni ọ̀bẹ lọ kírun wọ́n sì ti pè é báwo lè lọ kírun jẹun yẹn torí bá wọn fọkàn ro àmọ́ yẹn wà á jẹ́ pẹ́ lójoojúmọ́ láàrin ọ̀sẹ̀ kan yẹn mẹ́ta ìṣẹ̀lẹ̀ sí ọbẹ̀ òní àrùníkànsí oníkànsí so ìwọ ni ọkùn ní ní tùmọ̀mọ́ nígbà tó ń plan dásìkò yẹn àmọ́ tó bá jáwá bẹ́ẹ̀ kò sí tó burú wọ́n tó ń lọ́wọ́ wọ́n tó ń ṣe kíni òun lo àmàlà lọ́wọ́ torí pé ọlọ́run fẹ́ ká délé òun ká ṣe kíni ká bísí ti òun ká mọ̀rọ̀ kà mí bẹ́ẹ̀ lọ sọ níbi ọ̀rọ̀ gbẹ́ nígbà bá wọn lọ fìyà gbẹ́ ó ti yé nísìnyí wọ́n ti ń pẹ̀lú ní ìbẹ̀rẹ̀ mọ́ ìgbẹ̀yìn oṣù dá lásìkò yìí wọ́n máa yà á tán náà ni ọwọ́ ìwọ̀n àyà lọ náà ni wọ́n bá wà kí òun tán ọwọ́ lọ farabalẹ̀ nínú ẹ̀rọ àgbẹ̀tán gbà mí kìyàn ní gbádùn ó ti ọwọ́ kan tó lọ sinmi ten minutes kó tó lè kàkà sí bí àwọn kára àbí so irú sọ ọ̀rọ̀ o torí dé gan ni kọ́ mọ́ gbádùn wọ́n sì fẹ́ ká wa sọ̀kan níbi táǹkì mo rò pé tá a sọ yìí o ó lè di eléyìí so ìtàbà yẹn sọ correct àmàlà yìí tọ́ka ní ní inú lélẹ̀ ọlọ́ọ̀ta àlàálà ọlọ́mọsá sọ wà lẹ́nu rẹ̀ ọlọ́mọsá gbàgbà ọjọ́ tó lọ àwọn tí wọ́n fẹ́ padà sílé àbí padà sẹ́nu sẹ́ ẹ́ tó bá jẹ́ pé ebi ò pa àmójẹ yẹn ti rẹ́dì tó bá jẹ́ pé mi rẹ̀ máa so mú jẹ yẹn ọ̀rọ̀ jẹ torí ọ̀rọ̀ tó fi pààrọ̀ o tẹ́mi èèyàn bá ti so mọ́ sẹ́fẹ̀ pé ebi pààyàn mi ọ̀pààyàn mi wọ́n so mú jẹ bá oúnjẹ lámà pé ẹ́ lọ́wọ́ kẹ́mi mọ̀ ní símẹ̀ àwọn akẹ́mi wọ́n sì ń bẹ̀ fọ́tò jẹ́ ni torí ìgbà mí ni ti máa ń bọ̀ nígbà mi báyìí ti máa ń bọ̀ nígbà mi báyìí láti màá délé tí n bá rí bí rọ́ọ̀ṣì oúnjẹ yẹn tọ́jú ẹ̀ síkiri tí mo rí bí mo rí rọ́ọ̀ṣì tí ò dẹ̀ rẹ̀ mí lẹ́yìn ìgbà yẹn ní ìsìnkiri ní ìwà máa ń láṣẹ tí bá rí pé mi rí bí rọ́ọ̀ṣì ẹ̀ àbíkò ìdílé yín jẹ́ tán tó ti yé wọ́n yà kí jẹ́ máa wọn. ẹlẹ́bí mo ń pàdé mi lọ́lẹ́ gbàmí tí mo lọlé lásìkò tí wọ́n ti ìlú tó kú bí mẹ́ẹ̀ẹ́dógún mẹ́wàá gbà mí tí mo tó yóò rò pé kí yàmọ́ láti ìyálé ibi nílé mi ti kí nílé mi lọlé tí àwọn jasper á sí lọ́pọ̀lọpọ̀ gbà mí níyàbí òní lọlé mò ń lọ jẹun so ìbá tó lọ máa ní ìbárun tí ìbá ti ní ìbárun ẹ̀kí tán èmi náà ṣe kéde ẹ̀kí tèmi so ẹ̀kọ́ tí islam kọ́ wa so a sì gbọ́dọ̀ máa lò ọlọ́mọ kọ́mọ́ sá sí wa lẹ́nu rẹ̀ so wàhálà kàlá àwọn ọbẹ̀ ọmọ bíi kíkà ṣàdó ọ̀la ìlà ìmọ̀ àkàn ماتا سرپاتی ماتا شروعات